gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè tẹ́lẹ̀ Godwin Emefiele tó wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó mà ti ń jẹ́wọ́ àwọn tí wọ́n jọ wà lẹ́yìn ọ̀wọ́n gógó owó tó fẹ́ bayé àwọn èèyàn jẹ́ níbẹ̀rẹ̀ ọdún yìí tí wọ́n sì ló jẹ́wọ́ pé òun alájà àjọ alága àjọ tó ń gbógun ti jẹgújẹrá àti ìṣòwò òdù báṣubàṣu economy Financial Crime Commission EFCC tí wọ́n jọ wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí ìyẹn Abdulrasheed Báwà àti mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí àná amòfin Abubakar Malami làwọn jọ tan ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari jẹ nítorí pé àwọn gbọ́ nǹkan nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan Sahara Reporter ṣe tú àṣírí náà wọ́n ní lẹ́yìn tí Tinubu pàṣẹ pé kí Emefiele fiṣẹ́ sílẹ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí ẹ̀ táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sì ti gbé e ni wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí àwọn àṣemáṣe tó ṣe lára ọ̀rọ̀ tí wọ́n fi wá Emefiele ọmọ bíbí ìpínlẹ̀ Delta lẹ́nu wò ni ọ̀rọ̀ nípa ọ̀wọ́n gógó owó tí wọ́n ló sì ti ń jẹ́wọ́ nínú àtìmọ́lé pé nítorí Tinubu ni à ń fi kó gbogbo ọmọ Nàìjíríà sínú ìnira ńlá àti pé àwọn mẹ́ta làwọn wà nídìí rẹ̀ wọ́n ní Emefiele ò jẹ́wọ́ pé báwa ìyẹn ọ̀gá àjọ EFCC ló sọ fún àwọn pé àṣírí tú sí òun lọ́wọ́ pé Tinubu ní ilé ńlá láti fi ra ìbò aráàlú lásìkò ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún yìí tó sì ní bá wà ni ló fọ̀rọ̀ ètò òun àti màlàmí létí Emefiele jẹ́wọ́ nú àtìmọ́lé pé nígbà tí báwà béèrè pé kí làwọn lè ṣe nítorí àwọn kò lè gbé Tinubu lásìkò náà nítorí pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣèjọba lọ́wọ́ ìní Emefiele ló mú ìmọ̀ràn wá pé káwọn gbé owó tuntun jáde káwọn owó náà lè bàjẹ́ mọ́ Tinubu lọ́wọ́ ó ní èyí ló jẹ́ kóun àti màlàmí sọ fún báwà pé ó kọ lẹ́tà nípa ọ̀rọ̀ náà sí Buhari pẹ̀lú ọgbọ́n tó mú wá gbàrà tí wọ́n ní Buhari rí lẹ́tà bá wà nípa Tinubu ni wọ́n ló lẹ́nu ti yá pé ṣé ẹnìkan lè tọ́jú owó bàpà ńlá pamọ́ bẹ́ẹ̀ sínú ilé tí Buhari sì ránṣẹ́ pé Emefiele àti Malami pé kí ni wọ́n rí sí ọ̀rọ̀ tí bá wà kọ sínú lẹ́tà ìwé ìròyìn Sahara Reporter ni Emefiele jẹ́wọ́ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nú àtìmọ́lé pé níwọ̀n ìgbà táwọn àti báwọn ti jọ sọ̀rọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ níṣẹ́ làwọn kó gbó sí Buhari lórí ìgbé báwọn bá kó tuntun náà jáde yóò jẹ́ kí olóṣèlú kò ní jẹ́ kó olóṣèlú kankan rí ìbò rà èyí tó padà dán ọ̀rọ̀ gbogbo owó ńlá sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ní àṣírí ti tú sí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ iná ti lọ gbé bá wà náà bẹ́ẹ̀ la gbọ́ wípé bí ìwádìí bá ti dójú àmì ó ṣeéṣe kí wọ́n gbé màlámì ìyẹn mínísítà fún ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí yàtọ̀ sí èyí wọ́n máa ní èmẹ́fẹ́lẹ́ tó kó bá ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ ọba ńlá ní ilẹ̀ yorùbá ilẹ̀ ibo àti ilẹ̀ haúsá pẹ̀lú àwọn gbajúmọ̀ pásítọ̀ tó lórúkọ wọn ní owó ńlá owó rọ̀kùrọ̀kù ni ló gbé fún wọn láti fi pa ọ̀pọ̀ wọn lẹ́nu mọ́ nítorí wípé wọn fẹ́ kí wọ́n máa bu ẹnu àtẹ́ lu àwọn lásìkò tí ọ̀hún gógó owó náà tó gba ìgboro ètò túmọ̀ sí pé wọn fowó ńlá pa àwọn kábíyèsí àtàwọn pásítọ̀ tó lórúkọ lórílẹ̀